orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹnu mi á dùn ọkàn mi sì máa ń láyọ̀ nígbà táwọn èèyàn bá ń pè mí pé àwọn gbìyànjú àwọn iṣẹ́ tí mò ń fi síta wọ́n sì rí pé ó ń rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ má lọ gbìyànjú àwọn iṣẹ́ yìí a kàn fi síta lásán kankan gbọ̀ ẹ já gbìyànjú ẹ káwa náà lè jàǹfààní nǹkan tẹ́lẹ̀dùnmọ́ rí jogún fáwọn bàbá wa ni iṣẹ́ tá a bá nínú ayé ni tá a bá lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n sì fi ń jẹ́ èèyàn tí wọ́n sì fi ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àwọn ráyé wá kí wá lóde tá a mọ̀ wòra wá ràn ẹlòmíì olóhùn ti gbìyànjú gbìyànjú gbìyànjú òun ò gbìyànjú má tó o bá gbìyànjú má àwọn tó ti gbìyànjú táwọn náà sì rú wọn ò tún padà kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wò sí ní ríbi tó ń lọ ọkàn máa wò wọn ni tó bá wá pẹ́ tó bá yá wà lọ ṣerú ẹgbẹ́ Elédùmarè òde já ṣerú ẹgbẹ́ o nítorí náà ẹjá gbìyànjú ẹjá lọ gbìyànjú nǹkan tí ajogún àwọn bàbá wa yìí àwa náà sì rí wípé pẹ̀lú àṣẹ Èdùmàrè yóò máa bá wa lára mu gbogbo àti àbá ti ń gbìyànjú ẹ̀ àwa náà mọ̀ rí pé ojú òní tì wá gbogbo àti àbá ti ń gbìyànjú ẹ̀ ẹ dákun iṣẹ́ tí mo fẹ́ fi síta ó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé wa mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ dáadáa mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ dáadáa ṣé ẹ nínú ayé yìí iṣẹ́ téèyàn bá ń ṣe tó bá lókìkí ń bẹ̀ kò di dandan yóò lówó iṣẹ́ òkìkí òkègun òkìkí owó lórí iṣẹ́ wa ni téèyàn bá ń ṣiṣẹ́ tó kìkì rẹ̀ bá kàn yóò lówó lọ́wọ́ torí òkìkí pé méjì nínú ayé òkìkí àkọ́kọ́ orúkọ ní ọmọ tàn láàlágbájá ẹ wàá mọ̀ ni àmọ́ ìgbà tí ò sówó ṣùgbọ́n lágbájá ẹ wàá mọ̀ ni àmọ́ mọ̀ owó bẹ́ẹ̀ ni nítorí náà òkìkí alákọ̀ọ́kọ́ èmi ọ̀fẹ́ tá à ń lówó tá à ń lówó kọ tá à ń lówó lọ ẹ mo sì pẹ́yìn náà nífẹ̀ẹ́ ṣùgbọ́n òkìkí tá a ní tó wó sí pẹ̀lú rẹ̀ Elédùmarè ó ṣe fún gbogbo wa ẹ má jẹ́ àmọ́ wúra wá ràn ẹ já gbìyànjú àwọn nǹkan kan bẹ tá a jogún lọ́wọ́ àwọn bàbá wa tó yẹ pé tá a bá ṣe é àdùpẹ́ àwọn ṣé tá a ti ṣe confam ni mò ń sọ yìí pé ẹ ẹ lókìkí ẹ sì lówó lọ́wọ́ ẹ lókìkí ẹ sì dúpẹ́ lọ́wọ́ lọ ẹ lókìkí ẹ sì ẹ̀yin gan láyọ̀ nù àgbèsè ayé yín ó yájú kan wà nù ayé kó wá lásán kó sì lọ bẹ́ẹ̀ lọ àníwáyé asán torí nàìjà gbìyànjú àwọn sẹ́tà bá ń fi síta yìí bí mo ṣe ń fi síta èyíkéyìí tọ́kàn wa bá ti mú ẹ̀já mọ̀ ẹ̀já ṣe láṣẹ Èdùmàrè yóò bá wa lára mu mo fẹ́ fi iṣẹ́ oògùn òkìkí owó lórí iṣẹ́ wa èèyàn ń tí òkìkí rẹ̀ bá kàn tówó sì kún orúkọ rẹ̀ ò ní parẹ́ àìmọye èèyàn tó lówó tó ń ṣòkìkí tó ń ṣòkìkí tìlú tó yẹ pé wọ́n ti kàkún sí tó yẹ pé lónìí àkàǹgbò kan ni kò sówó ṣùgbọ́n ẹ̀jẹ̀ tó wókun fún yàn téèyàn ò fi mọ̀ pé òun ráyé wá ó ṣe kókó iṣẹ́ owó tàbá ń ṣe tí owó òkun fún yàn tó kì èèyàn ó sì kàn téèyàn ó sì dúpẹ́ pé òun ráyé wá bá dalẹ̀ kan lẹ̀ lónìí tí ọba lókìkí dandan ni mo rówó mẹ́ torí náà ẹ jẹ́ ká gbìyànjú àwọn iṣẹ́ tá à ń fi síta yìí ló lè ṣe ìbápàdé àwọn kan tá ń kojú káwa náà fi mọ̀ pé lóòótọ́ lóòótọ́ Elédùmarè ti dá wa ó sì dá tá a máa lò oògùn òkìkí owó lórí síta bá ń ṣe tó kìkì owó ọkàn táwa náà sì dúpẹ́ pé àráyé wa níta lọ wá ni mo fẹ́ sọ yìí ẹ lọ ṣe ẹ lọ gbìyànjú ẹ tẹ bá lè gbìyànjú ẹ fúnra yín ẹ ṣe tó bá jẹ́ pé ẹ sì fẹ́ kán gbìyànjú ẹ fún yín ni náà àní ẹ lọ ṣe kẹ ẹ wò ó bó ṣe rí confam ni níta lọ wá rèé àwa ẹran òbúkọ tó tóbi èkìrí báyìí àwa ẹran irin àwọ̀ ẹran ẹ̀fọ̀n ẹ̀rìn ìrìn náà ẹ̀rìn ẹ̀fọ̀n àwọ̀ èkó ẹ̀dá lẹ́yìn náà àwọ̀ atari kan àwọ̀ ẹ̀yẹlé funfun àwọ̀ àdódẹ yóò wà kan àwọ̀ iyọ̀ àwọ̀ oyin àwọ̀ ìwé ẹyẹ àwòkọ tá a bá ti wá ta ẹyẹ asin, tá àwọ̀ àsín lẹ́yìn asin tan, a bá egbò ìfọ́n lẹ́yìn rẹ̀ á wà wá àwọn ewé ewé sápò ewé àkókò ewé làpálàpá funfun ewé ẹ̀rọ àwà ẹ̀rọ àwọn ká àtàjọsì á sì wá ewé àpamọ́dá lẹ́yìn ìgbà náà á wá ewé àmúnimúyè tá a bá ti wá wá ewé àmúnimúyè tán á wá nǹkan mẹ́ta tí wọ́n fẹ́ dàpọ̀ ìyá agbe ìyá àlùkò àti ìyá odidẹ mẹ́tamẹ́ta mẹ́tamẹ́ta. Mẹ́ta, mẹ́ta ẹ mọ̀ pé kò síbi tí ìyẹ́ tí kì í gbẹ́yẹ dé orí wa yóò gbé wa débi ire á wà mẹ́ta mẹ́ta tá a bá wá wà wọn kan mẹ́ta mẹ́ta tán iṣẹ́ tó confam ni tá a bá wà wọn ṣe ìpín mẹ́ta mẹ́ta tán ẹ wá já kó gbogbo nǹkan yìí á wà kó sínú apẹ á wà lọ wá tàgìrì tó ka owó dáadáa èyí tí kí ní ara rẹ̀ tó kún dáadáa á wà tàgìrì tó kawó tá a bá ti wá rí kàgìrì tó kawó yìí á wà sá wẹ́lẹ́ á sá sórí iṣẹ́ òun ẹ má wàá gbàgbé a fi iyọ̀ sí o a fi oyin sí díẹ̀ díẹ̀ ni torí pé a tún lò a wàá fi ata àjọ sisi tí ó pọ̀ díẹ̀ a tún ṣẹ́kù torí pé a tún lò a wàá dà sórí a gbé gbogbo ẹ̀ sí orí iná a máa jó nígbà tá a ti gé tàgéèrè yẹn sí tán ẹ̀jẹ̀ àjò kókóná ká kókó jóná tá a dáa ká wá lọ kókóná ṣùgbọ́n bá a ṣe ń jó lọ́wọ́ ṣé ẹ ráta àjò sí tó kù ń yálà àmọ́ skinny àmọ́ fi sínú náà àmọ́ fi sínú náà yóò mọ fi mú o yóò mọ fi mú tí ó dàbí pa pé kàtà fẹ́ mú yín gan kódà tí wọ́n bá ń ṣépè láyìíká yín ta ní ti nǹkan báyìí ẹ má dá wọn lóye àdúrà náà ń ṣe kò sí nǹkan kan tó sì yín àdúrà ni wọ́n ń gbà ẹ mọ̀ fi si ẹ mọ̀ fi si ọ lè síbi gbà bí ẹ̀ẹ̀méje kó tó di pé sẹ́yìn jó tán sẹ́yìn bá wá jó tán ìjẹ́ àlọ́ tá a bá ti wá lọ tán ah Elédùmarè ẹ̀ ń wo báàsì lónìí á mú díẹ̀ ó di inú ọṣẹ tá a bá fi díẹ̀ sínú ọṣẹ a wà á mú omi òkun omi òkun ni o ẹjẹ omi òkun ìníkẹjẹ ká fi pò omi òkun tẹ́ ẹ bá ní ẹ sọ fáwọn tán máa ń lọ kán bá yín wà omi òkun ni kẹ́ ẹ fi pò ọṣẹ náà ẹ wàá fi yọ díẹ̀ sí ẹ wàá da oyin sí tẹ́ bá tún pò ọṣẹ tán tẹ́ wàá kó sínú àwo funfun tàbí ké funfun tó bá ti wá ṣe dáadáa ẹ tún da oyin sí orí rẹ̀ ẹ tún wàá máa gbọ́ ẹtù tẹ wá jó tó kù tá a lọ ó dinú àdóòdẹ ó dinú àdóòdẹ á wà gbé kọ tá a bá wá fẹ́ lo ṣe àfẹ̀júmọ́ la máa lò bí aago mẹ́rin bí aago márùn ẹ má jẹ́ àti ìjẹun èyí ṣiṣẹ́ tá a jẹun tán tá a ṣe lò ẹ má jẹ́ àti ìjẹun ká tó jẹun láti pe Elédùmarè lápẹ̀lẹ̀ dà lónìí òkìkí mi kọ́kàn sówó kọ́kàn iṣẹ́ tí mò ń ṣe yìí kí n rí bá ti ṣe kí n lọ́nà gbégbà ẹni tó mọ̀ mí kọ́ mọ sọ fẹ́ni tí ò mọ̀ mí kókìkì mi ò kàn kí n rọ́nà àbáyọ ẹ ṣàdúà ẹ dòyìn tẹ bá ti fi sáàtẹ lọ́wọ́ ẹ dà sẹ́bẹ̀ ẹ ṣàdúà ẹ foyín sí ẹ la ẹ bọ́sẹ̀ ẹ lọ wẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè tàbí kẹ́ ẹ wẹ̀ tán kẹ́ ẹ wá ṣe ìbọ̀sẹ̀ kẹ́ ẹ wá lọ wẹ̀ ṣùgbọ́n ẹ kọ́kọ́ lù ná kẹ́ ẹ tó lọ bọ́sẹ̀ kẹ́ ẹ wá bọ́sẹ̀ tán tẹ bá ti lọ tẹ́ ẹ bọ́sẹ̀ kẹ́ ẹ lọ wẹ̀ tẹ́ bá ti wá wẹ̀ tán ẹ̀yin á máa wo títóbi Elédùmarè ìgbà tẹ́ bá lò láàrin ọ̀sẹ̀ méjì ẹ rí nǹkan tí ó ṣẹlẹ̀ lórí iṣẹ́ tẹ́ ṣe ẹ rí bí Elédùmarè ó sì máa pò kìkì yín bẹ́ẹ̀ náà sì máa tẹ̀wájú ní ìrìn àjò ayé tẹ́ ẹ sì máa rí bá ti ṣe tẹ́ ẹ máa rówó tẹ́ ẹ máa rọ́nà gbégbà tẹ́ ẹ náà pé lóòótọ́ mọ̀ bẹ́gbẹ́ pé Elédùmarè ò ní sọ wá dẹni ẹ̀yìn àní dẹni àná àní dẹni àná iṣẹ́ tó dájú ni mò ń fi ìtà iṣẹ́ tá a ṣe ni àwọn ẹnìkan wádọ̀ mí jò ni ó ní ah, tí ẹ bá ń sọ̀rọ̀ ẹ yìí ṣe àkọlé oògùn dáadáa mi ah, ọlọ́run ló lóògùn ọlọ́run ló lóògùn ṣùgbọ́n tí èèyàn bá débẹ̀ ó nígbà mo dọ́dọ̀ yín mo tó mọ̀ pé ah, àṣẹ́ni yìí <laughs> nǹkan bẹ́ẹ̀ mo ní ẹyin kò dìgbò dàn ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú níṣẹ́ ẹ já gbìyànjú ni Elédùmarè ti dá ogún pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn àwọn baba wa ní àwọn èèyàn ní àwọn èèyàn tó ní pọ̀ ìbá o ẹ̀yin èèyàn mi ìbá o ó ṣe bá àwọn àgbàlagbà ẹ dákun ẹ já gbìyànjú rẹ̀ yín ìyẹn mọ̀jà dúró ẹ pé àgbà mo dọ́dọ̀ yín ni mo tó di pé nǹkan yìí ó tó nǹkan mo ní à ó sì yí orí nù ẹ dákun ẹ̀yin náà lọ gbìyànjú àwọn sẹ́tà ń fi síta ẹ rí títóbi ọlọ́run látara rẹ̀ látara rẹ̀ òkìkí yọ kàn ẹ sì rí àrùbáríkà ẹ ní àsìkò tó dáa ojú òní tì yín ẹ lọ gbìyànjú sẹ́yìn yóò bá yín lára wọn ó kọ̀ǹfàm ó dájú ṣèdùmarè yóò rí bẹ́ẹ̀ fún yín o dàbọ̀.